ẹ wá máa gbọ́ ṣe wá rí nǹkan yìí kéré torí ẹni tí ó bá fẹ́ mọ òtítọ́ yàtọ̀ sí irọ́ ọ̀nà bí yàn ṣe máa ń gbà náà ni òun lẹ́yìn gbọ́ lẹ́nu mi ẹ wá fẹ́ mọ òtítọ́ ẹ dẹ̀ fẹ́ mọ òkodo ọ̀rọ̀ ah, nítorí ẹ̀ la fi ní jihad èmi náà ti tẹ̀lé àwọn ìjọba ẹ̀rí nígbà tí mo wà South Africa mo máa ń lọ jáde dáadáa torí èmi mo jẹ́ nìkan tó yẹ pé mo máa fẹ́ wá ìmọ̀ lọ síbi tí n bá ti tí n bá mọ̀ rí mo dẹ̀ máa ń tẹ̀lé àwọn èèyàn jáde èmi ò ṣe ẹlẹ́yàmẹ̀yà wípé à ibì kan lè lọ o ibì kan là ń lọ o as far tó bá jẹ́ pé Allah lẹ́ ń pè mbẹ́ ẹ̀dẹ̀ ń dákọ̀ anábì wa Muhammad máa tẹ̀lé e lọ irú eléyìí ń sìn báyìí ntòótó simple jù ni kéèyàn péré èèyàn jọ kéèyàn lọ láti lọ ṣèwádìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wá ni wọ́n ilé alhamdu tí ò bá wá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo nǹkan lẹ̀ fọ́ lọ́wọ́n bá. ní ẹ máa gbọ́ dídà kì í ṣe bí òjè kì í ṣe bí ìbẹ̀rẹ̀ ìrìn àjò sí. tó take time ni. take time ni. So Allah he puts certain things into considerations. Okay. Lára ẹ̀ náà sì ni pé Allah ti easy irú ìwádìí bẹ́ẹ̀ láti make it very easy. Since tó ga sí pé afẹ́ mu òkúdúró ọ̀rọ̀ ni. You as one of the jama. Tá a sì fi lẹ́tà rẹ̀. lára nǹkan tí a béèrè fún un lẹ́tà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni fọ́tókọ́pì ìdájọ́ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yẹn torí pé àwa gbọ́ ọ nísàlẹ̀ ọya pé ẹnìkan fẹ́yàwó bíi ọgọ́rùn-ún kankan o àwọn kan sì gbé lọ sí kóòtù o àwọn ò padà mọ bí tí ọ̀rọ̀ ń padà wù sí mọ́ and you know we are Nigerians and we know what Nigeria means when it comes to court issues nevertheless nevertheless kati kọ́kọ́ mọ̀ tí ilé ẹjọ́ gangan sọ pé wọn sàṣọ pé ilé ẹjọ́ sẹríà kọtù ó wà bẹ́ẹ̀ tẹ gbé ẹni yẹn lọ bẹ́ẹ̀ kọ́ ni káàmọ táwọn gangan sọ fún ara wọn àkọ́kọ́ mọ̀ náà àfẹ́ sọ̀rọ̀ sẹríà kọtù ilé haúsá lẹ́yìn bẹ́ẹ̀ gàtí pé a rí ìjẹba tọpá mọ sọ so lára nǹkan tá a máa béèrè fúnnu lẹ́tà yẹn òun ni pé a fẹ́ rí ẹ̀dá ìdájọ́ ilé ẹjọ́ sẹríà kọtù lórí kéèsì yẹn njọ ti yé. nǹkan mi ò bá tó wá sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé ìdájọ́ òṣèdájọ́ láàrẹ̀ náà lè fi máa mọ ohun tí ó ń ṣẹlẹ̀. àbí bẹ́ẹ̀ni. àmọ́ àwọn kankan máa ń wà níwájú ká tó lọ mú tẹ̀yìn wá ṣe rí ìbéèrè yín àti ǹjẹ́ nǹkan tí ẹnì yìí ń ṣe ìjó tọ́nà tẹ́yìn fẹ́ mọ̀ di ẹ gbégbèsè síwájú. a gbégbèsè lórí yín. látara bẹ̀ hmm. lẹ́tì mọ̀ pé ǹjẹ́ nígbà tí ẹjọ́ báyìí ṣe báyìí àmọ́ tẹ́ bá mú yẹn wá. ẹyẹ fi yún sílẹ̀. ẹnìkan tí mo fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ kí nǹkan dápọ̀ mọ́ra wọn. kò lè dàpọ̀ kò lè dàpọ̀ èmi kàn fẹ́ mọ̀ kí ni ilé ẹjọ́ dálẹ́jọ́ apáàtì nìyẹn ló ti yé ẹ bí àwa àti bàbá oníyàwó ọgọ́rùn-ún bá ṣe doríra wa. ìyẹn gangan ló easy jù ìyẹn gangan ló easy jù. ẹ wá máa gbọ́ ẹ wá máa gbọ́ o hmm. kí n tí ì lè ṣe àdéhùn pé ń wà síbí dà torí nínú nǹkan tí mi ìfẹ́ tí ní dírẹ́sì ní ẹ̀ much for the travelling for the travelling mo sábà máa ń complain tí bá travel lọ sí anywhere tílẹ̀ bá ti fẹ́ sú báyìí ní ti máa rántí ilé nǹkan ti yé so nínú nǹkan tí mo máa ń ní fear travelling pọ̀ ní tèmi ṣùgbọ́n tí wọ́n bá táwọn fún ara wọn nǹkan ti yé táwọn gangan fún ara bá lè invite wa fúnra ara wọn lẹ́yìn gbàtà bá kọ lẹ́tà ìbéèrè sí wọn tó ga sí pé lílọ bíbọ̀ wa tí ó jẹ́ pẹ̀lú pléènì tí ó lè jẹ́ pẹ̀lú mọ́tò ọ̀nà ń jìnnà lójú ti tèmi èmi ò ní sẹ́sìn ní travel tó bá wọn bí bẹ́ẹ̀ kọ́ ká sọ ọ̀rọ̀ ránṣẹ́ síra wa báyìí is enough jẹ́ pé tí mo wíyé báwọn ọ̀pọ̀ tí mo fi lẹ́rìí kọ́ńtà sí wọn nísìn wọn á reply ayé ti dáyé tẹkinọ́lọ́jì wọ́n sì láwọn ọmọ tí wọ́n kàwé nù jẹ̀mọ́ wọn kí n tẹ́ bá fẹ́ kọ lẹ́sì kódà kó gá sí pé ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹnu báyìí wọ́n lè jókòó tí wọ́n á rìkọ́dù ẹ̀ tí wọ́n sẹ̀dẹ̀ sí wa táwa náà sẹ̀dẹ̀ sí wọn kódà tó bá fẹ́ jẹ́ ojú ẹsẹ̀ tá a máa sọ táwọn náà máa gbọ́ táwọn náà máa gbọ́ sótìyé ní ibi tó kálukú wà mo lérò pé technology ti kò ti yanjú yẹn fún wa abẹ́ẹ̀kọ́ ni so ìyẹn rọrùn láti ṣe ṣùgbọ́n tá a máa wò pé irú àwọn ẹni báyìí èyí táwọn ò fẹ́ dùn ni pé kájọ ríra in person tá a bá prefer yẹn tí wọn ò sì lè wá síbí tí wọn fẹ́ káwọ̀ wá sí ọ̀dọ̀ àwọn lọ́hùn tilẹ̀ ti pé nínú ọ̀rọ̀. ìṣúná bí ibà yìí. nínú ọ̀rọ̀ yín gan yín gan ti ẹ ti fi klọ́ sílẹ̀ pé ẹ̀mí lè wà. ẹ̀ní lè wá pẹ̀lú pẹ̀lú àlàyé ni o nǹkan ti yé kò kọ́kọ́ kọ́ǹpọ̀sì fún mi kí n kọ́ lọ síbẹ̀ náà. ẹ mọ̀ pé láftà lẹ́tà hmm. lẹ́tà tẹ bá gbọ́ reply lórí nǹkan yín eh. ẹ mọ̀ ah, èmi believe pé oh n eh, eh, fẹ́ kẹ́ gbọ́ kẹ́ni kan yé is it compulsory for me to go there no it's no then tí o bá ti compulsory tí n bá bá fẹ́ lọ ó wà optional. ó wà optional. Abi, on your phone. tó bá ti wà optional táwọn sì wá fẹ́ bẹ́ẹ̀ he has to make provision for my coming. Yeah. Eh, to me. tí a bá ti lé lèkì provision fún ẹni tó lè pé àwọn ọgọ́rùn-ún gan sínú ilé ah, olówó ni. olówó tààrà ẹni sọ ah. ṣé olówó la fẹ́ sọ ẹni náà ni ah, ó yẹ kí àwa mùsùlùmí ká ro nǹkan kan níbi tá a dé. ìyàwó ọgọ́rùn-ún ẹnìkan ẹni sọ náà pé olówó lẹni náà ni. mò ń bọ̀ mò ń bọ̀ kẹtí ọ̀sẹ̀ ti pé fifty. mò ń bọ̀. Hmm. ṣe rí ẹ jẹ́ ká máa lo kankan nínú nínú Islam ẹnìkan ó fẹ́ ìyàwó méjì sínú yàrá ẹ̀ kò tí ì rí kò tí ì rí yanjú àwa rẹ nìkan nínú nínú ìgbà nínú ẹ̀sìn wa yìí ó wá fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ sínú òrùlé kan ẹ jẹ́ ká fi ẹ jẹ́ ká gbé sínú làákàyè wa pé tí ò bá sí ìmísí ọlọ́run látara ẹni náà ǹjẹ́ irú nǹkan báyìí ó lè easy ẹ jẹ́ ká kọ́ lù ó ní ọ̀rọ̀ ilé ayé wa. ẹ wá ń sọ yí pé ṣé kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó ti níyàwó ńlé kó tún fẹ́ ọmọge míì ṣe understand níwọ̀n gbàgbọ́ tí ò tí ẹ máa gbọ́ ó dáa àwa ó wá fẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ìjọ wa yìí náà bá ṣe jọ wà yìí uh-huh. ẹnìkọ̀ọ̀kan wá fẹ́ méjì méjì nígbà tí ò ti fẹ́ kọjá àyè ó ti wá sẹ́kù rẹ. ó wá sẹ́kù. níbo la fẹ́ kó àwọn yẹn sí. ẹ méjì méjì tá a tẹ̀ wọ́n kékeré mẹ́rin. àwọn náà mò ń sọ pé ó dáa káwá azum náà pé àkọjá wa àwa fẹ́ méjì méjì pẹ̀lú àwọn ọmọ ìjọ tá a jọ wà ń bíbà àdẹ̀fẹ́ kan lọ síta láti lọ mú nǹkan míì wá a sì ná àwọn ọmọ tó sì ṣẹ́kù tán dẹ̀ ń wá ọkọ. gbọ́dọ̀ ń pé àbẹ̀ kí wọ́n lọ síta ná ìkọ́kọ́ mm. sọ̀rọ̀ lọ́dọ̀ sí wa. ok ẹ lè fi kán lọ kán lọ fẹ́ anybody tó bá wù wọ́n. wọ́n á ti jẹ́ mùsùlùmí onísúnà onísúnà onísúnà. ó lè kó jẹ́ mùsùlùmí gan tí ò ń ṣe súnà kò lè fẹ́. kò lè fẹ́ o. tá a sọ náà. kò lè fẹ́ o torí pé sunna la fi kọ́ ọ. nínú èmi ń sìn báyìí mm. bí mo ṣe jẹ́ mùsùlùmí sìn mm. tí mo dẹ̀ ní ìgbàgbọ́ nínú ọlọ́run mi pé n gbọ́dọ̀ fẹ́ obìnrin kí n fìyà jẹ mm. tí n bá wá ríru ọmọ yín apàdé ńta mo wá fẹ́ fẹ́ ẹ nígbà fún mi kí n fẹ́. lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe ní ẹ sọ yẹn ẹ fi yókù lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò ẹ̀kọ́ ti amẹ́ra. nínú ọ̀rọ̀ kùdì kan mo á rò pé bóòlù lẹ́sẹ̀ mú pé olórí yín ẹ sọ pé ẹni ọlọ́run ẹni ọlọ́run láti sọ̀rọ̀. bóòlù lẹ́sẹ̀ máa pẹ̀lú olórí yín. ẹ sọ pé ẹni ọlọ́run bí nìsí èlé sọ fún wọn látara bẹ́ẹ̀ ni ṣe mọ̀ wọ́n sí tẹ̀lé ọlọ́run ni wọ́n. bàbá lẹ máa ń pè wọ́n. bàbá bàbá wa bàbá wa bàbá wa. wọ́n tó bẹ́ẹ̀ náà ní ah, ah. ọ̀pẹ ọgọ́. wọ́n ṣe wọ́n ṣe ẹni sùúrù náà anakunla ah, èèyàn pé ọgọ́ ó pé ninety two years ní April fourteen ninety two years ó ní irú ọmọ bẹ́ẹ̀ ó dẹ̀ pé àwọn ó dẹ̀ ní ó ní ètò nínú ọlọ́run ọba kí ni àwa mùsùlùmí ò lè focus lórí irú nǹkan náà bẹ́ẹ̀ ó dáa mo fẹ́ bí ní ẹ̀tẹ́ jẹ́ àfàwà nípa ìgbà kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kan tó dé ǹjẹ́ àrínú àwọn ànábì ọlọ́run tó fẹ́ ọgọ́rùn-ún a rí ṣé wọ́n tẹ̀ ṣé ànábì ti wà ń gbà náà tó fi fẹ́ bẹ́ẹ̀ ṣe rí etí tí mò ń sọ kankan nù ṣe rí Islam Islam hmm. ó mèrè ò gbọ́dọ̀ dàrú tó bá dàrú wàhálà ní fún ẹlẹ́sìn omi ẹ̀ gbọ́dọ̀ tòrò ni ọ̀rọ̀ kọ̀ọ̀kan ti ní bó ṣe rí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó ti ní bó ṣe rí àwọn ànábì tó ṣáájú ànábì àwọn mọ̀sánlọ́wọ́ alẹ́ wọ ọlọ́run ṣe àwọn nǹkan kan lẹ́tọ̀ fún àwọn tí ò ṣe fànàbí ó sì kankan lẹ́tọ̀ fún ànábì tí ò ṣe lẹ́tọ̀ fún àwọn tó ṣáájú rẹ̀ yóò sì ṣe kankan lẹ́tọ̀ fún ànábì ìjọ kan tí ìjọ rẹ̀ ò ní láǹfààní sí yóò sì kankan lẹ́tọ̀ fún ìjọ ànábì kan tí ò sì ní lẹ́tọ̀ sí ànábì wọn àpẹẹrẹ nìyí sọdakọ sọdakọ ṣé ọlẹ́tọ̀ kánàbí ògbà sọ́sọ́dá kọ́ bi sọ́dẹ́tọ̀. sọ́lẹ́tọ̀ fún ànábì. láti pè sọ́dá kọ́ sàrà sàrà sàrà sàrà. èmi ò ní òye débi wo yẹn. ok fine wọn ti sọ pé ẹ sáfà èsì èsì ẹ ní èèwọ̀ lọ́lọ́run sí sọ́dá kọ́ fún ànábì èèwọ̀ ni. ó gba sàrà. bẹ́ẹ̀ni kódà kí sàrà òun kọ́mọ ju báyìí lọ haramu ni ale ye ìwọ ni o ntọ́lọ́sẹ̀ lẹ́tọ̀ fún ni hadiya hadiya ọrẹ ọrẹ ẹbùn kí wọn kún tọrẹ fún un kẹ́ni kó dé ní ìsìnkú ní wo ibi ọlọ́run mo fẹ́ fọ́ ní kínní ẹ̀tọ́ ni fún un àmọ́ kẹ́ni bí sọ pé ọba fún mi ní kí á ń ṣètìlẹ̀ ó wù mí èèwọ̀ ni fún un. èèwọ̀ ni fún un tó bá fi lè má lẹ́bi kéde pé ẹ̀yin jàmá mùsùlùmí abùkátà sí nǹkan báyìí o àwọn kan nídìí oúnjẹ o irú ohunkóhun tán bá rí wọn gbé wá ànábì ò bí kan bẹ̀ ọlọ́run ṣe ní fún òun ó fún àwa sotiye ntọ́ba wọ́yọ̀ ni tí mùsùlùmí ni kó mọ òfin wo ló jẹ mọ́ òun tó ti yé àpẹẹrẹ mi tún ní táà bá fẹ́ yàwó ká fi òun kàyàwó lẹ́nà òun kàyàwó ká kọ́kọ́ gbé gbẹ̀kẹ̀dá tá bá fẹ́ yàwó kú yàwó wa kó lè rìmárì yàwó ìbísí ọlọ́run ìwọ ni fún wọn láti rìmárì bí àfọ̀ agásí ni pé à ń láti mọ kí ni tọ́lọ́ fi ṣe àdáyanrí òjíṣẹ́ wa láwọn eréà kan agbọ́dọ́gba níbi wákàtí márùn ànádìkú wákàtí márùn hmm, làwa náà kì ó gba rọmọdán làwa náà gbà tó ti yé ó ṣe hajj àwa náà ó ṣe hajj ṣùgbọ́n àwọn òfin kan bẹ́ẹ̀ nú ẹ̀sìn tó ga sí pé ànábì nìkan ló kàn tí ò kan àwa àwa kan àwa kò kan ànábì tí èèyàn ti yéèyàn nínú ẹ̀sìn yóò dà nǹkan rú o yóò dà nǹkan rú o tí èèyàn bá ṣẹlẹ̀ within ànábì kan àtijọ́ rẹ̀ kí wá láàpè from ànábì kan to ànábì mi so ti yé bá ní so ó ní àwọn kùsùsíyà ń pè ní kùsùsíyà lọ́dọ́báwá kùsùsíyà privileges tọ́lọ̀ ń ṣe fún ànábì lórí ìjọ rẹ̀ ó ní ìtọ́lọ̀ ń ṣe fáwọn ànábì kan lórí ìjọ tiwọn títí tànábì ìwọ òjọ tiwọn àpẹẹrẹ mi tún from one prophet to another ànábì sọ náà ọ̀rọ̀ kan wípé wọ́n ṣe ìkógun ní ẹ̀tọ́ fún mi èyí tí wọ́n ṣe léèwọ̀ fáwọn tó ṣáájú mi àwọn ànábì tó ṣáájú òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n bá jagun tí wọ́n bá kógun gbogbo tí wọ́n bá rí wọn kó báyìí wọ́n gbé wá síta báyìí wọ́n ṣáná sí i wọ́n á bọ́ọ̀lù ẹ̀tọ́ àṣìṣe ni wọ́n ò gbọ́dọ̀ mú wọ́n ò gbọ́dọ̀ mú wọ́n ò gbọ́dọ̀ mú single thing bẹ́ẹ̀ àmúgbàtà ànábì dé ànábì ní kóhè láti lé aliganáyìí wọ́n ti wá sí lẹ́tọ̀ fún mi báyìí o ọ̀rọ̀ ogun tá a bá kó ọlọ́run tó wá sọ sọ́tún làǹfààní kalẹ̀ súra ọ̀rọ̀ ogun bẹ́ẹ̀ sẹ́ pé rẹ o ntí wo jíṣẹ́ ọlọ́run rẹ o tánà ibì kan ò múrú ẹ̀rí láyé sẹ́ǹdẹ̀ báwo àbẹ́ńdàtì tó wá nì níbi àdìsí náà ni o àdìsí ni o ọfẹ ọfẹ ọfẹ sálọ o nínú àdìsí náà ni tí mo fẹ́ mú wá o tètè tètè tètè. والروب والنصر و masiratu shahar ah ó kó kan ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí mo á lọ tí mo gbàgbé náà mo á anyway kókó ni pé it is a general fact wípé a ní general ruling tó combine ànábì ìjọ àti eh, júwe láti lé alidu kulluha masjidan wa tọ̀húrọ̀ àwọn tó lọ sáájú òjíṣẹ́ ọlọ́run dandan ni fún wọn tí wọ́n fẹ́ jọ́sìn wọ́n gbọ́dọ̀ wá sílé ìjọsìn ni wọn ò gbọ́dọ̀ kan tẹ́ni lẹ́ńta àní gbàgede kan kẹwọn lọmọ kírun bẹ ọlọ́wọ́ nígbà lọ́wọ́ wọn wọn láti wọ mọ́sálásí ni ẹni ẹlẹ́ẹ̀kejì tí wọn bá fi lè rí omi ìtọ̀ gbọ́dọ̀ ta sí wọn la títọ̀ bá ta sí wọn la pẹ́rẹ́ báyìí wọ́n gbọ́dọ̀ mú òkúta tí wọ́n fi gbu ara wọn tí wọ́n fi sun ẹ̀jẹ̀ kí wọ́n tó lè wà ní mímọ́ ok nígbà tá nàbí dé ńkọ́ ọlọ́run ṣe lọ́nà mi fáwọn fún ìṣe ọlọ́run ànábì ní anywhere you are lórí ilé ayé gbogbo ilé ayé pátápátá ẹ wọ́n ṣe fún mi ní ilé ìjọsìn ẹ kọ́ nǹkan sí o ẹ kọ́ nǹkan sí o la fi lè kírun nírú àárín la tún fi lè bọ́ sírú bẹ̀rù tí bíbá ìbá tó kú kún a lè bọ́ sí bẹ̀rù à tó lọ́ọ́ fi ṣe àdáyẹrí fún ìṣe ọlọ́ọ̀ ni tá tá tá tẹ́ ẹni síta gbangba báyìí tá a máa kírun lọ bẹ́ẹ̀ àwọn tó ṣáájú rẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ ọlọ́run sì lẹ́tọ̀ fún wọn. bákan náà táyà mọ́mú kò ṣe fáwọn tó lọ àwa lọ́ọ̀ sí táyà mọ́fù so àwọn onímọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé from one prophet to another changes máa bá àwọn ìlànà ọlọ́run the only kan tí changes yẹn bá o ní ìjẹ́ kan ṣoṣo ọlọ́run ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run kò yàtọ̀ rí látàrí ádámà lórí ànígbà mọ́mọ́ sọ́lá ọ̀rẹ́ wàsálàm ṣùgbọ́n irun kíkí yàtọ̀ bá àwọn ọmọ kan wà kí wákàtí márùn wákàtí yìí tá ádámà kíyàwó ọ̀ma ètí Ibrahim kíyàwó ọ̀ma ṣùgbọ́n kírun àwa ń gbàwé rọmọdọ́ọ̀nù irú àwẹ̀ tí ádámù gbà wò ma a sì ní ìdí ẹ̀ pẹ̀lú tó pé ẹ̀ńtọ́ tọ́lọ́run sáwà nítorí káwọ́ ṣe nìyẹn ok so from one prophet to another little little differences a máa wà within uh, within a set of prophets, a nation of prophets. láàrin ànábì wọn àti ìjọ rẹ̀ ọlọ́run tó máa fi dàda sí i pé eléyìí o ànábì yẹn nìkan ló kàn kò kẹ́yìn ọmọ ìjọ rẹ o irú ẹ̀ làwọn apẹrẹ tí mo ti mú wá o tó wà nínú kùránì tó wà nínú àdìsí òjíṣẹ́ ọlọ́run so ọ̀kan nínú mọ́sálà yẹn òní mọ́sálà oníyàwó ànábì nìkan ló ní authority láti fẹ́ yẹn tó bá fẹ́ fẹ́ not for the followers àwa ń tiwa a gbọ́dọ̀ fẹ́ kọjá mẹ́rin nítorí ilẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run mẹ́rin ni ẹni tó